àbá ìlà wọlé màtàlá àbò ṣùgbọ́n tí wọ́n bá pè ọ́ síbi pé lágbájá fẹ́ fẹ́yàwó àbọ̀ fẹ́ lọ sílé ọkọ dandan oníkéèyàn jẹ́ pé eléyìn níbàámu sí ọ̀rọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ nù àwọn àfáà tí wọ́n sọ torí ọ̀rọ̀ jíṣẹ́ láwọn bá tó sọ pé wàyí bá bẹ́rẹ̀ yà ahadukum ìlà wàlímà nígbà pé ẹnìkan nínú yín lọ síbi àpéjọ wòlímà pé ìyàwó òǹrìlẹ ọkọ àbọkùnrin ọfẹ gbéyàwó fàlìyà tìyà ànábì ní kẹ yára pé ẹ dá wọn lóhùn o ẹ yára pé ẹ jẹ́ pé wọn eléyìí jẹ́ hako alákọ̀ọ́kọ́ hako ẹlẹ́ẹ̀kejì tọ́ba nípa hako ẹlẹ́ẹ̀kejì yìí ìgbà míì ń bẹ dáwà wa láti lọ síbi méjèèjì wá wo talẹ́ńtọ́ kọ́kọ́ pè ọ́ nínú àwọn méjì kọ́ ànàsíhà mùsùlùmí tó bá wà bọ̀ tó ní kó fóun nímọ̀ràn lára ẹ̀tọ́ àtọ́júṣe oníkó rí pé ọ̀dà nímọ̀ràn bọ́ọ̀bà wa dá nímọ̀ràn òun náà lẹ́kọ̀ọ́ o àbótí ẹ̀ ní kékeré lórí sí nǹkan báyìí báyìí báyìí báyìí ọ̀ wà á sọ nǹkan ọba rí tí ó fi tí ó fi tó ọ̀ wà á ṣe àlàyé ẹ̀fọn ìmọ̀tọ́ bá sọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọgbọ́n àtàwọn ìlànà èyí tó bá mu àwọn ẹ̀kọ́ tó yáàyè àwọn ìlànà ló fi gbé kalẹ̀ níbàámu sí ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé walau kunta faddan ghalidal qalbi lanfaddu min hawlika a mú kí ọkọ rere o lórí ànábì tọ́lọ̀ ń ṣe ọ́ lẹ́yìn tó níwà tó dáa tó bá lọ jẹ́ faddan tó bá lọ jẹ́ ẹni tó ṣe pé ọ̀yàká ẹni tí wàá rè ó dá ghalidal qalbi ọlọ́kàn a lanfaddu min hawlika àwọn sàlẹ̀ tí wọ́n ṣùgbà rẹ̀ hàn fún ìbá fọ́nká kúrò lẹ́gbẹ̀gbẹ́ rẹ ọ̀bà tí lẹ́nu kankan tí ó kùn ọ́ lọ́wọ́ nídìí dáwà mi. yẹn ni pé ẹ̀kọ́ ni o yẹn ni pé tọ́ba wọn ni kò dáhùn nímọ̀ràn ká bómi bí agbèjú kò dá nímọ̀ràn ṣùgbọ́n èyí tọ́ba dáa jù nínú mọ̀ràn kò ní kò ṣe fún un àbí ní kò ṣe wà sí fún un kò sọ̀rọ̀ ọlọ́run fún un dá lẹ́kọ̀ọ́ dára ẹ̀tọ́ àtẹ̀júṣe tó ní lórí rẹ̀ lélẹ́yìí jẹ́ ẹ̀kọ́ ẹ̀tọ́ bákan náà ó ní àtẹ̀símẹ́ẹ̀ yẹnni pé nǹkan bá sín gbìyànjú kó rí i pé ọ ṣe àdúrà fún àtàbántọ́ nípa eléyìí náà òun náà tún láwọn ẹ̀kọ́ èyí tó ṣe pé ọ̀rọ̀ mọ́ nínú àwọn ẹ̀kọ́ ni pé ẹni àtọ̀sàlì mùsùlùmí yajibu alayhi hamdulillah ẹni tó jẹ́ mùsùlùmí tó bá sín dandan oníkọ́ ya ọ̀dà ọ̀pẹ́ fọlọ́run látàrí pé kìí ṣe gbogbo ẹni tí ń sin tí ń gbẹ́ni ó pè fóun fẹ́ sí náà ní rí sin ẹlòmíì ó sin kò ní jára ayé ná ibi tí ó gbà wọ inú sàárè nù yàtọ̀ sílẹ̀ yìí ni pé bíyàn bá sin ọlọ́run máa ní kára ọ̀nà kálàáfíà kò jẹ́ tara tó tó bá rí bẹ́ẹ̀ kíyàn dá ọpẹ́ fọlọ́run ní ìbámu sí ọ̀rọ̀ òjíṣẹ́ lọ́nà tó sọ pé ìdá àtọ̀sà àhádùkùn bẹ́ẹ̀ nìkan yín tó bá sin fàlìyàkùn alihamdulilah gbólóhùn tó yẹ kọjá lẹ́nu rẹ̀ oníkọ́yà sọ pé alihamudulilayi tó bá ṣe alihamudulilayi tán ọmọ ìyá rẹ̀ ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wàlíyàkùnláwò àhóhò ọmọ ìyá rẹ̀ ti ń bẹ ń tòsí ọyà sọ fún pé yarhamukallah ọlọ́run bá ń kẹ́ ọ ọlọ́run bá ń ṣe àánú rẹ o bó bá ṣe àdúrà fún ná òun náà wá ṣe àdúrà fún padà wàlíyàkùnlówà yahdikumullah wa àdúrà tó ṣe fún ni pé ọlọ́run ti ṣe ọmọ náà o ọlọ́run bá ń ṣe àlékún ìmọ̀nà rẹ gbogbo àlámọ̀rí rẹ pátá ọlọ́run ọbọ̀ ọ̀tún ṣe yóò jà sí ayọ̀ èèyàn sílẹ̀ kìíní ó sílẹ̀ kejì ó sílẹ̀ kẹta bó ṣe ń sin ti alhamdulilayi bẹ́ẹ̀ náà láàmú sí alhamdulilayi fún un tọ́ba tí a kọjá ẹ̀ mẹ́ta láàyè ṣámẹ́ àní sọ fún pé yàrá hàmúkàlá àní sọ fún un. màfúmùlì hadith níta àgbọ̀yé nínú hadith ni pé ẹni tí ìbá ṣe mùsùlùmí láà yushammat irú ẹni báwọn tó bá sín ìbá àti alihamdulilah àní sọ fún pé yarhamukallah ṣùgbọ́n táìpín gbòòsìn ó ṣe alihamdulilah dípò ká sọ fún pé yarhamukallah àdúrà tó ń bùkátà sí ńlá ṣe fún ó bùkátà sí ìdáyà látọ̀dọ̀ ọlọ́run gbólóǹtà sọ fún mi pé yahdika Allah wa yuslihu balak níbàámu sí àdéhìs Abu Musa al-Ash'ari kọ́lọ̀nkọ́ba nìkẹ́ oníkàánà yahud yàtàátọ̀sùn inda rasulillahi sallallahu alayhi wa sallam àwọn yahudi wọn a máa sin lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam yarjun an yaqula lahum yarhamukallah wọn máa wá sàgbéǹlé bẹ́ẹ̀ ànábì ọ̀sán fáwọn pé yarhamukumullah kọ́kọ́lọ́ ọba ọba nkẹyìn ṣùgbọ́n nàbí ò ní sọ bẹ́ẹ̀ dípò bẹ́ẹ̀ ntànàbí ọ̀sán ni pé yà á dínkù lọ ọlọ́ọ̀ba yọba nfìyín mọ̀nà aláàmàmì yọ̀ ọ̀dà ọlọ́ọ̀ba ọba yín tó yọba yín sọ kàbìrì eléyìí jẹ́ ẹ̀tọ́ mùsùlùmí fúnra wa. lára àwọn ẹ̀tọ́ ziya marid ẹ̀ńtàrà ọ̀yá ká lọ ṣe àbẹ̀wò rẹ̀ lára ojúṣe mùsùlùmí sọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí òǹlẹ́lẹ́yìí ńlọ́wọ́ o bó tilẹ̀ jẹ́ pé ní àkókò tá a wà yìí kọ́lọ̀ńkọ́ sàmì wa látàrí mímọ àyọjúlé káàkiri alẹ́wọ́mìíràn sọ pé sàárà àti o wọn ní kí wọ́n máa lọ kí ẹ̀ńtara rẹ̀ ọ̀yá o bẹ́ẹ̀ bẹ́yàn bá ti lọ ṣe àbẹ̀wò ẹ̀ńtara rẹ̀ ọ̀yá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀san ilẹ̀ ni ó gbà lórí eléyìí ẹni pé ní ẹ̀tọ́ mùsùlùmí sọmọ ya rẹ̀ mùsùlùmí ni pé gbìyànjú bí ń sàárẹ̀ ilé ló wà ní àbílẹ̀ ìwòsàn lọ ṣe àbẹ̀wò rẹ̀ látàrí pé ń tara rẹ̀ sí ọ̀yá ó bùkátà sí ẹni tí ó máa ṣe lákin pé à tìró nítọ́jú rẹ̀ yìí kò sí kúńbẹ ọ gbádùn ọ làlàáfíà ló fi jẹ́ kí òjíṣẹ́ náà bá sallallahu alaihi wasallam tó bá lọ ṣe àbẹ̀wò ń tara rẹ̀ ọ̀yá lára àwọn gbólóhùn ti sábà máa sọ ni pé tọ̀hórùn ọ gbádùn ara rí ọ̀yà lábàṣà àti òbúrú ti tẹgbẹ́ lọ kò kankan lára rẹ lọ ṣe àbẹ̀wò rẹ̀ kò sí ní tó burú ó lè béèrè nípa àhẹ́wàlú rẹ̀ kí gangan ni ń àárẹ̀ àti àárẹ̀ wo ni tó bá sọ pé tọ̀ irú àárẹ̀ báyìí ni lápèjúwe àwọn ọ̀rọ̀ ní sọ pé ha ńlọ́pa lásún ńlọ́pa àkànjí ńlọ́pa ògúndépọ̀ èyí sọ báwọn bó bá ti sọ báwọn o ti pálápà ara nù ṣùgbọ́n dípò eléyìn àwọn tí wọ́n ń ṣe tọ́lọ̀ ń ṣe fún lálàáfíà ńlọ́mọ wa ràn létí nípa wọn bí ó ṣe máa ní òru tò ní òǹdíléyìn pẹ̀lú ìgbọ́lọ́run tọ́lá tó di ní òru ọ̀la a tún máa pàdé lórí ètò yìí lórí ìkànnì ìròyìn ní àkókò yìí kan náà abẹ́lẹ́ ọba sọ̀rọ̀ àlẹ́ wọ̀tá ńlá àwọn ilé ẹ̀kọ́ méjèèjì tí wọ́n ṣe agbátẹrù ètò yìí Ma'had Taymiyya Al-Islami àti Ibn Taymiyya Model College ọlọ́njẹ́ fún wọn ní àlùbáríkà wọn abẹ́lẹ́ wọn bàtà ńlá fọmọ bá ní pèsè fáwọn òbí yín níbi tí wọ́n lérò àti ibi tí wọ́n fọkàn sí kọ́lọ́mọ bá ní ṣe àríṣe kì í kọ́mọ bá ní ṣe fún wọn kọ́lọ́mọ ajẹ́kẹ́yìn náà kẹ́ ìyá rẹ̀ kẹ́ lálùbáríkà kẹ́ jẹ́ olú ọmọ ọmọ táà fi sọ̀rọ̀ ọmọ fún ìbéèrè kan àbó mi lórí ìdánilẹ́kọ̀ọ́ yìí àbáwọn ọ̀rọ̀ mi tó jẹ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ẹ pè sórí zero eight zero five three four five eight one seven two ọmọ ẹ̀yìn ẹ̀sìn Islam Abdulrahman Ọlálékan Muhammad Awwal títí ọ̀la náà màá sàlámà. يا من يريد الحق فلنا وابن تيمية على زد علمنا زد علمنا يا ربنا والفهم فيه